وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀ ọgbọ́n ọlọ́wọ́ ọba ọba tí oṣù tó jáde rọrùn láti tó lè pàdé láì ní ilé yìí ọlọ́wọ́ ọba náà làdúgbò fún òṣèré ìrìn pẹ̀lú agbára wa pẹ̀lú ọgbọ́n wa ó kàtà wo ọlọ́wọ́ ọba àlá náà lóṣù tó jáde rọrùn láti tó lè pàdé láì ní ilé yìí. àkọ́kọ́ kátó máa tẹ̀síwájú agbọ̀rọ̀ gábàrà lọ́wọ́ gbogbo àwọn jàmáà pé kámẹ́lì mọ́ pé ó lọ wájá díẹ̀ ṣùgbọ́n mo ti gbàgbọ́lẹ̀ náà ní àtìdí ọjọ́ mẹ́ta lẹ́yìn wípé àwọn ọmọ wa lè kí kódà ẹ̀rí tó na ló ti lórí wípé parí ẹ̀ kí n tó lè pé ọ̀pọ̀ wá rí ṣùgbọ́n mo ti náà yìí pé mo tọrọ àyíkẹ́ wá gbé mi ló sí lẹ́yìn ìlú náà ní ìyọ̀nà rẹ̀ ti gbé bóyá ẹ pè ní ẹ̀ ń bọ̀ ti bẹ́ẹ̀ náà ẹni tó wá wa wọ́n ti mo ti ń já ọ̀pọ̀lọpọ̀ kan lẹ̀ náà ni mo fi lédè ilé yìí mo dára ọlọ́run bá ní ọdún gbogbo wa náà ọlọ́run fún wa ní àlàáfíà tó pé wá lè máa bí níbi ìṣe náà lọ́nà tó gbà tọ́ tẹ̀síru wa tó lápẹ̀rẹ̀ tẹ̀sí náà eléyìí tí a bá bọ̀ nínú tẹ̀síru tó kọjá Àyà tí a ti dúró sí bá láti ṣe náà ni àyà ẹlẹ́ẹ̀kejì náà la sí ìṣẹ̀jọ àbẹ́kọ̀ọ́. Níbi tí ọlọ́wọ́ bá lè sọ láti sọ pé òun dá wa láwòrán tó ti déédéé. Òun dá láwòrán tó ń wo òun ti fẹ́ tò wá papọ̀. ẹni tó bá jẹ́ ìjìníà tó wòye nípa bá ti ń tò àwọn nǹkan papọ̀ títí ń lè wojú rí títí lè di tó wúlò a mọ̀ yìí pé iṣẹ́ fífi kọ́ ni ọlọ́run bá ní kó láti dára wa. ǹjẹ́ ẹ̀ ló wò ó iṣẹ́ tó yìnbó ṣe lára ìran mọ́tò wọ́n ní ń pè àwọn ìran mọ́tò kan ní Toyota a rí pé ká bá lọ síwádìí òyìnbó tó kó ṣe mọ́tò yẹn náà ló láti pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tá ń lò ó ti máa tì mí ó ti àwọn nǹkan nínú ẹ̀ ní láti pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ń lò wọ̀nyí ṣe kó ìbò tó ti tán ó yẹ kó pọ̀ rẹ̀ wọ́n máa fi àti kó kó náà pẹ̀lú ọ̀gá tí wọ́n ṣe lóyún bọ̀ wá ní òwò wá ní gbogbo wa sábà yìí òògùn ọlọ́run ti sáfọ̀ wá rà lórí ọ̀rọ̀ màmá ní kílẹ̀ mẹ́lòó lè lọ́ra yàmá làwọn wá rí bẹ́ẹ̀ táwọn kan ọ̀rọ̀ bá ń gbọ́ wá lórí ọlọ́run ti dá wa padà nínú ara wa náà ti bẹ́ẹ̀ lọ́ni wà ní àwọn olùmọ́ àgbàlá tó kù ó tó ẹ̀yin náà tó fún ayé láti wòye ẹ̀yin náà tó láti kẹ́kọ̀ọ́ látara bá ti ga yín bá ti ga yín yìí ó tó ẹ̀ẹ̀mà yìí tí mo da ẹni pé áà ẹni tó fi ń fẹ́ yìí áà ọ̀yọ́ kó pa wá láti ẹ̀ka mẹ́fẹ̀ẹ́ yìí orúkọ ayé máa ti ìlú òyìnbó ṣe àti kàdákàtà tó a rí ẹ́ńjìn mọ́tò tó yìnbó tó papọ̀ àbí ẹni tó ti ẹ̀jẹ̀ ti wípé gbogbo wa ká wà ń bí tó túmọ̀ ní ká sọ wípé tó là ń kọ́ wa láyé ni lọ́pọ̀lọpọ̀ wa tá a wà bí o àtọ̀ àwọn àbúrò mi kéékèèké o lọ́pọ̀lọpọ̀ wa tá a bẹ́ẹ̀ ni kó tiẹ̀ wà tó fẹ́ kọ̀ gbajúmọ̀ ọdún tó lè rà ní kó láyé tẹ̀ gbajúmọ̀. tòun tí kó tó wá ẹ wò ó bá ti ń kírẹ́dìtì àwọn tó ń ṣiṣẹ́ lórí ìwádìí náà tó sì ti tó ń lò ó sábà nínú wa. àwọn tó wá ẹni tó wá ṣiṣẹ́ lórí ẹni tó ṣiṣẹ́ lórí àwọn ìtàn ẹ̀ á kírẹ́dìtì òwò. àbá kírẹ́dìtì ẹ̀ gbogbo ọ̀rọ̀ fọlọ́wọ́ àdìgbò lágbá wa tó tó ọ̀tá ti rí tó ń sọ fún wa pé àwọn olùdá ìrìnàjò náà lọ sí Bismillahir Rahmanir Rahim.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

bẹ́ẹ̀ sì ni ẹni tí ìfẹ́ ló bá ti dọ̀gá lé lórí kópa tí ń kópa ọba yẹn ìyẹn ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n àbá ó ní ẹ́ mọ́gbà ìfẹ́ inú rẹ mọ́gbà láyè wá dá àtò wá ìyàwó ìnálẹ́ àwà máa tàwa ńlá ìlókùnrin àwòyẹ́kùnrin ìnálẹ́ àwà máa tàwa ńlá ìlókùnrin àwòyẹ́kùnrin fàṣẹ ikú àwà ó ti bẹ̀rẹ̀ nìyẹn fàṣẹ ikú àwà wà á ìyàwó ìlẹ́lẹ́ àwà mẹ́ta wá àwòyẹ sí ní àwà mẹ́ta wá àwòyẹ sí bani wá pé fún àwà fẹ́ẹ́ fi kẹ́ ìfẹ́ nù rẹ kó o lè fi ké ọlọ yẹn jaari ìfẹ́ nù ẹ̀mí rẹ jaari ẹ̀ síbi kọlọ́mù wá dá káńtì wá níyàwó sọ́ra kánjọ jọ̀gájọ lórí. ìfẹ́ inú ẹlòmíì tó ti jọ̀gálé lórí òun ló ti lọ ibi ti lọ. yóò mọ̀ wá rí rẹ̀ àwọn yóò mọ̀ wá tàn án òun náà wọ́n á fòkè. àwa náà ni àwa náà ni. àbájẹ̀ tó wá jàjà tó wà láwùjọ kan tó ṣe pé òun náà ni wọ́n fẹ́ máa rí gẹ́gẹ́ bí bóòlù ká. amẹ́ríkà òun náà wà sọ pàpọ̀ ẹ̀yìn wọn àní sí wí kankan èsì ó máa sọ fún wọn tẹ̀lé wípé ẹ̀yìn òsì ẹ̀rù màdá sí pàpọ̀ léèyàn bẹ́ẹ̀ náà ló kù láwọn. After all, mo ti fẹ́ gbani náà. Point of correction, I'm not a doctor, I'm a professor. àti títọ́ ni. Ṣékọ̀ prọ́f ẹ̀wọ̀n òdì tó bá wà dà ọ̀dà prọ́f. Ṣùgbọ́n jọ́ta ẹ bá kú wọn ò ní pẹ́ ẹgbẹ́ prọ́f lẹ̀ wọ́n ní ẹgbẹ́ kú lẹ̀ ni. Sọ́tà àti kéèsì pòfẹ́sọ̀ yìí ẹ̀kọ́ àwúlò fọmọ yín. Sọ́tà torí di eléyìí ìfẹ́ nú a máa ti àwọn èèyàn sì kú sí wọ́n wà jọra wọn lójú bẹ́bá tó wọ́n ti tọ́lọ́ fọ́nà ọba àlejò ọlá ń tò wá sákìlì èdè ọlọ́ni máa gbọ́ kábírọ̀ fi kàlùkẹ́ ní ìyẹn ìrọ̀lọ́gbọ̀ ọláyà ṣé ọ̀dáwọ́lé káníkó máa yanjú káníkó máa tò káníkó máa dùn káníkí olùkó yọ. tọ́nà fi tún ọwụ ya tóun náà lójú ẹ lójú tó wípé ẹgbẹ́ bàbá rẹ̀ ní dẹ́bà rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ ní gateman ó wá sátidé ó wá ní bàbá títí ní bàjẹ́ mú bàtẹ̀ sí náà ó o mọ̀ ní pé gbogbo lẹ́yìn tó ń ṣe yẹn ọgbọ́n rẹ̀ gbọ́ òye rẹ̀ gbọ́ sẹ́kò ní ìṣẹ́lú tó ti ọ sí ìmúlì àbá ní wọ́n fi bó àwa wá dá áńtù wá níyàwó ìnálẹ́ àwa màdà wá ńlá yóò sì ní àwòyẹ fi ìnálẹ́ àwa màdà wá ńlá yóò sì ní àwòyẹ fi àbá ní sẹ́yìn fẹ́nu rẹ̀ yìí darí ẹ̀ mọ́jọ́ pa ọ́. wọ́n fẹ́ jọ̀gbá yọ lórí kó bá yẹn ẹ̀ ní ọ̀wá darí ẹ̀ torí pé ẹ̀mí gángan òun ṣe kókó jù ìyẹn lọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n mi náà tún fi fá torí pé wa ní pọ̀ tó wa òun gan kàlẹ̀kẹ́ yìí ẹ̀mí mi ẹ fẹ́ bàbá mi sọ pé. ìyẹn ti ẹ̀kọ́ ọmọ tó fẹ́ lò bàbá àga tó ní ṣe ọ́dí mọ̀lẹ́bísìnì ká ń tẹ́tẹ́ àìlè fìdí náà sí i. àtẹ́sí ló borí bó àmì máa fi ìhó tiránù akọ̀bẹ́lẹ̀ náà fi wọ́n fẹ́ kọ́mẹ́lẹ́ padà ọ̀yìn láà wọ́n á ń jáde náà fi láà sílìkì sílì ìsánù wọ́n tàbí nọ́ọ̀sìlá sílìkì sílì ìsánù. Wọ́n àkọ́bí rí náà. Àkọ́bí ìlànà. Àbá ní fèsì ẹ̀mí ẹ, gbájúmọ́ ní ẹ. Múra lórí ẹ̀, mọ́jọ́ tó bá lọ lórí. Wọ́n kò pé gbogbo àwọn ìwà ọlá tó yẹ káà pé tẹ̀lé tẹ̀lé sí gbọ́tọ̀ lọ títí tẹ̀lé kí ìwà ọlá tẹ̀lé méjì ìwà ọlá tẹ̀lé méjì òun ni kò ọmọ fún ní oúnjẹ rẹ̀ òun náà lọ́rọ́ náà fàkúkúrú ìhárùwà وليس لها تعيش ولا تريد fàbúrú rú oúnjẹ ẹ̀mí oúnjẹ tẹ́mi wá fẹ́ tó ní bùkátà sí àwa olùmọ̀háání òun ni kọ́ máa gbọ́ kí lọ náà ń wíṣẹ́ wọ́bà kọ́lọ̀ náà fún ọba فإن النفس لأمارة بالسوء ومن وقعلات تتعبون إلا ما رحمه الله تعالى يقول الله تعالى فإذا قال لا أنك yóò máa lè gbájú tó wá lóyún ìbáàgbọ̀ fọ́kà lọ sí ẹ̀sìn tí ó kú ọ láyà tí ó kú ọlọ́kàn balẹ̀ ọlọ́run balẹ̀ olùwàkọ̀ọ̀kan balẹ̀ wípé ìyá ọlọ́wọ́ bá òlè jẹ́ tiẹ̀ ọkọ̀ọ̀kan balẹ̀ wípé àìsẹ́ ní ó àdébì tọ́lọ̀ ọba àdébìtọ́ ńlá ó ti gbogbo ẹ̀gẹ́ kọ́lá tọ́lọ̀ ti sọ pé iná bàtà ńlá kàbá sí àwọn ya ilé ẹ̀dùn tó lọ́sọ̀ wọn mọ́ta wọ́n ti dáná ní ìṣẹ̀lẹ̀ nípa wà mọ́ta àpá wọ́n ti mọ̀ a gbogbo gbogbo e kan sáàmì ìlú tó wá ní ìlú ọdún mo wọ́n lọ sí sọ́ọ́bà nẹ́bì tó àlẹ́bí oṣù kílò kí ẹni wọn lè àbùlà náà tó bẹ̀rẹ̀ ní sáma ti wọn máa oṣù oṣù ìyàwó Ìjọba ní kò láyé wọ tó náà gbára ìṣòro. ni omi kàá Àwọn akẹ́kọ̀ọ́ ti lè lọ. Nínú àwọn tó ń àlẹ́bí ló ń ṣiṣẹ́. Ọlọ́ọ̀bà àyẹ̀bá ẹgbẹ́ ni wọ́n làkọ́lá ìbọn nínú àìdá kọ́dà nígbà tí àríwá sọ́dà sí láwọn ìdá ààrẹ ara ní ìlú sáwọn rẹ̀ kọ́dà nígbà tí àríwá sọ́dà sí láwọn ìdá ààrẹ ó sì lo ẹgbẹ̀rún ọdún tó fi jíṣẹ́ ó sí àádọ́ta lẹ́yìn ọ̀rọ̀ mi ọ̀rọ̀ kan ti tó à. gbogbo àwọn àbá àtọ́ sáájú kò fẹ́ nípa ká gbọ́ yóò lẹ́nu lẹ́nu wọn máa gbọ́ lẹ́nu àwọn kan tí wọ́n ní àwọn dáyàbàtì ní kápẹ́lì lọ́yà ọpọlọ ní wọ́n ní àwọn ìṣọ̀ ọlọ́run ti àwọn ọpọlọ ní kápẹ́lì lọ ọlọ́run ti dá àwọn ọpọlọ ní kí àwọn àbá àwọn àbá dáadáa láti lọ ìgbà àwọn àti alẹ́ ọba àgbà ní ìlú náà ní

tẹ́rí kọ́lọ̀ kó sànù wa kọ́lọ̀ kó ju wa títí tá a bá kù dé. mo ti dákọ̀ fún ọmọ kọ́lá àgbáyé níbí mo ti dákọ̀ lọ́la ẹ̀ mo fẹ́ sẹ́yìn àfikọ́ tó lù kùrán ìbáàdì sọ̀rọ̀ nínú ilé ìlọ́rọ̀ lólè. mo pàdé síra yẹn ọ̀rọ̀ rẹ̀ ká fáwọn ará rà kan fún mi láti Libya Libya làbáyé ti parí. ó ní kí ni mo tíra yìí ó sàmù sí ní lóòótọ́ ó kọ rẹ̀ yá àtúrásì ni àti ikọ̀ tó lè kó ọmọ tí wọ́n yọ pẹ̀lú ìrìnlẹ̀ láti wò wípé tinú mẹ́jọ tí ń jáde kùránì gan òun ni akójú tíra yìí nígbà tí fẹ́ wò ẹgbẹ́ lọ́la kẹ́kọ̀ọ́ nígbà tí wo lú ẹ̀ àwọn tọ́pìnì tí mo kọ́kọ́ kan bẹ́ẹ̀ ni wípé kọ̀yẹ́ kí yóò tó lónìí lẹ́yìn kọ́ máa burú ọkùnrin lẹ́yìn kọ́ máa lo ìjà lẹ́yìn kọ́ máa lo ìkọ́. Olúwa lọ sọ fún àwọn ọkùnrin ká gbé kúlè lùmọ̀ ní náà. Yọ̀kú tó àgbọ̀ ká máa di ojú wọn ká máa rẹ̀ jùmọ̀ lẹ̀. Èyí wọn kọ̀ kọ́kọ́ mú lọ́kàn bá wọn náà. Kéésọ̀bìnrin lẹ́yẹ̀kọ́ mẹ́rin láwọn méjì mẹ́ta, ọkùnrin àbí obìnrin ní alẹ́yẹ̀kọ́ mọ́ lọ́kọ̀ méjì mẹ́ta mẹ́rin. Ṣé ìlànà ti Kòláńdì àti Nàìjíríà tó tó tó di? Ẹ Kòláńdì náà yìí. Inú tíra tí mo sọ yìí náà, tó bá yẹ pẹ́ ni tí àyàmì ìlàbàtà àti ìsọ̀tọ́ ìfẹ́ àtúnrí ìṣèlú náà ti parí ìdìgírí ìjà náà. Ìwé ìdíkọ́ mọ́ lọ́ọ́ ìwárí tí àga inú ààrẹ mọ̀ bụ naanị méjèèjì títí isi ń dààmú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn táàrin ilé mi tí wọ́n wà lókè ó ní lẹ́bùn tí ọ̀pọ̀lọpọ̀ ma ó ní lẹ́bùn tí ọ̀pọ̀lọpọ̀ ẹnu ní ìma níbi ti fẹ́ kọ́ níbi lágbára náà lásọ̀ di lásọ̀ pé ah, àmì newspaper àmì àwọn ìwé kíni àwọn ìwé kẹ́míkà òògùn ẹnu kọ́ lóògùn ẹnu ní kíní yóò owó sí ẹni wọ́n bá kàkà nínú ìwé kan pẹ̀lú ìlágbára ti kọ́ aláàdì Ó ti gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà àwọn ọ̀tá ìsìn jẹ́ kọ́lẹ́dà lọ́gbọ́n èèyàn bí a ti lọ òun ni wípé anẹ́tìwá náà iṣẹ́ tó ṣe ẹ wo wàhálà tó yẹn ṣe láàrin nine hundred and fifty years pẹ̀lú ẹni tó wá jẹ́ sí wípé tó twenty three years péré lórí jíṣẹ́ ọlọ́wà ló lò ga onílẹ̀ àrùn alẹ́bìnrin ìgbà ni abala fún abẹ́rẹ́ ìṣẹ̀kúra tẹ́lẹ̀ wà ní kẹ́kọ̀ọ́ bá gbẹ́ni. lẹ́yìn ní alẹ́bìnrin àtọ̀ iná alẹ́bìnrin ló ń tó ti lẹ́kọ̀ọ́ náírà tó ti yẹn sílẹ̀ ìtọ́lọ̀ ìròyìn òun náà nìyẹn tó sílẹ̀ ìfún ọjọ́ ẹ̀rọ ọlọ́run. alẹ́bìnrin ẹ̀rọ ọlọ́run ti máa dúpẹ́ púpọ̀ yìí. kí la fẹ́ lò láti àtúlẹ̀ yẹn òun ni wípé gbogbo tí ó jẹ́ ìgbà tọ́lọ̀ láti fún wa ẹgbẹ́ ìdòdò wa lójú láàbá sọ̀rọ̀ àgbẹ̀dẹ̀ tó fà wọlé. Òun lè tọ́lọ̀ àlejò láti lọ fún wa pé ìyá ìwà lè ń dà ìwọ ọmọ èèyàn. Oyún olùgbọ́n máa gbọ̀rù ló tó ọ? Ọjọ́ lójú ojú abẹ́ tàbí ọlọ. Owó ni lórí ẹ̀ máa rí ààrẹ yìí pé kò lómi ìmọ̀lẹ́yìn rẹ̀ bàbá máa ṣe táǹkù kálókù ẹni tó kọ yọjú ìjọba yà tó bá wá yọjú wọn sáré òyìnbó tó wọn tó bá bàrà rẹ òye káwọn tó wá yọjú lọ. bí màkà lọ mọ ẹni dípò kala tí ó ti ní sápàlà kan lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni tó wá ń gbó ọ láyà tó ń fi ọlọ́kàn balẹ̀ yín pé kò fẹ́ lómi ìmá kò fẹ́ lágbára kan mọ́tò tó tiẹ̀ ọlọ́ọ̀bà àdéjọlá ní owó ọlọ́ọ̀bà yìí sí ní mọ̀láfọ́nkà bàbá wá bàbá ágálà ẹgbọ́dọ̀ ti sọ àwọn ọ̀rọ̀ yẹn tẹ̀lé láwọn. nínú ìmọ̀kan tá à ń pè ní nínú ìlú balábọ̀ a máa ń pè kiri kan ní anáfóòlù àwọn ọmọ ẹgbẹ́ táwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kéwù tó bá yẹ pé kẹsì náà lọ́wọ́ àlàáfíà ìlú kẹ́ńtà yìí láti ẹnu torí pé kò sí kẹ́rìmọ̀ kan náà àwọn kẹ́rìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ra wọn tí ò sí ara di káàbù rẹ̀. ìyẹn àwọn àbọ̀ máa sọ wípé ìyẹn aláàbí àlìkẹ́lìmọ̀ alìsò ìjábàrò sọ ìhálìyò ìjábàrò sọ ìbò àti án ẹni tó sọ̀rọ̀ ẹ̀tọ́ ọjọ́ máa kúrò ọ̀rọ̀ ẹ̀rọ jáde mẹ́. àwọn bá ní wọ́n hàn. àwọn bá lè sọ lámọ́ ń kọ́ sí ẹ

àti jíjà bọ́ọ̀ yẹn ṣe rí nínú ẹ̀mí bọ́ọ̀ yẹn ṣe rí nínú ẹ̀mọ́sẹ́lẹ́nì bọ́ọ̀ yẹn ṣe kú ní jáde nínú ẹ̀mí áà ní sí ọ́ àlejò ẹ̀fọ́lọ́kọ̀ ọba tó dá ọ lórí ní jíjà bá fún kẹ̀kọ́ ọ̀sà wọ́ àgbà ọ̀sà ọjọ́ gbàdọ́gba ó sì rí bẹ́ẹ̀ ó sì rẹ́nu ní ìkórè bí wọ́n ṣe rí orí ẹlòmíì èèyàn náà lòun náà kò rí bí wọ́n ṣe rí ọlọ́ọ̀ì ẹni àwọn tí ní wọ̀nyí tó bá yẹ yẹn bá máa lò dáadáa o ó yẹ kí ìrònú ọlọ́wọ́ bá ti ní o kò tó bá já sáwọn àdìsá ń bẹ̀ ní ìgbà míì ó mọ̀ wípé ṣé ai ni àbí nọ́mà nọ́mà dìbò ní ìdílé ai tẹ bá rí ẹ̀dá èèyàn ní ìdílẹ̀ wàhánàlá kọ̀jọ́gbà ni wọ́n yí bọ́ọ̀lù báyìí lọ́mọ ìdílé rẹ̀ ṣúgbà tí wọ́n yí bọ́ọ̀lù ṣúgbà ló fi jòkó ni lẹ́yìn ló fi gbogbo ní ẹ̀mọ́ òun tó máa ṣe lọ́wọ́ wọ́n tó wá ní apá méjì òṣèlú lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ni kí ló gbọ́ láyà já pa èyí ò gán tó láti بأي صورة ما جاء ركبه àwòrán tó wù òun ló fi wọ́ papọ̀ àwòrán àwòrán tó wù òun tó wù fẹ́ fi ọ́dá náà lòun kò lòun fi ọ́dá súrọ̀ ìyẹn ni píkṣọ̀ píkṣọ̀ tó ọ̀fẹ́ afẹ́ fi ọ́dá náà láti ọ́dá ẹ̀dá kan ta lọ́lọ́run bá ti ní sí nínú wa kó tó dáa bá dáa ta lọ́lọ́run bá ti ní sí nínú wa Kabir Jabata tó ni when I am a father to somebody, ṣé mi padà tó ṣe yìí òkúrọ̀ olè? Olè. Àwọn èèyàn náà wá tẹ́tí, wọ́n lè gbọ́ kí ni kí ni láti ní sọ́tà. Àwọn náà tẹ̀sí olè, fẹ́ gbá wọn lójú. Tí wọ́n bá sọ yẹn tán, wọ́n ní ọlọ́gbọ́n ti ṣáà lù yẹn. Ok, ẹ̀yin márùn-ún kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló wá ti sọ ní pé ọwọ́ yín máa tẹ̀ ẹ́ níyí àyè lẹ́yìn má làwọn yẹn tẹ̀ ní iye àbá ti yí. ẹ dákun èèyàn pọ̀ tó bá wọn lẹ́yìn pọ̀ tó wọn kò á ní sẹ́yìn àrùn tó lè ní pọ́lìsì pẹ̀lú àwọn nìkan ọwọ́ agbọ́n gbogbo ẹ̀kọ́ wà lẹ́ẹ̀kan náà ló ti kó àwọn láwọn fẹ́ẹ́ sí oríṣiríṣi ìtàn ó lọ ọ̀dọ̀ọ̀dọ̀ náà wà dára lóhùn náà tó pa ó bá lù ú jẹ. àwọn ohun pọ̀

àwọn àwọn ò lè rìn báwa ti rìn àwọn ò lè gbọ́ báwa ti gbọ́ àwọn ò lè sọ báwa ti sọ àwọn ò lè jẹ báwa ti jẹ ọgbọ́n ọba ń bọ̀. a lọ sí sẹ́yìn sí ìkọ́jú balẹ̀ yíyí èbí balẹ̀ rí a lọ lẹ́yìn sọ́dún kan. a lọ kí ẹnìkan níbẹ̀ pàdùwá síbẹ̀ èmi ò àbúrú jọ iná èmi ò lè wọlé náà tẹ́ bá àwọn nọ́ọ̀sì náà lọ́ka wọlé jọ mọ́ àmọ́ èmi bá àánú sàn ìyìn wọ́nyìn níjọ́ náà bá àánú torí àwọn tí mo kó fún níjọ́ náà ọlágbára. Ẹgbẹ́ wa lọ kí kọ̀ǹtíṣẹ̀ ta wá bá náà wá lágbára kò sí ìdáyàmà pẹ̀lú wọ́n ti bá dùn yẹ páìpù wọn tún páìpù yẹn tó ń jọ náà ẹ̀rọ mẹ́rin bẹ́ẹ̀ tíì náà ni tíì náà ni àbẹ́kọ̀ kò lè bí náà lọ àbomi lásán tí wọ́n kà oògùn àwọn oògùn kan tí wọ́n máa ṣí ké nígbà tó jẹun àwájú rẹ̀ àwájú rẹ̀ wọn bára jẹ́ gan ẹ̀sán wá tí wọ́n ti jọ jẹ́ àwọn ẹ̀bà tó bá rẹ̀ wá bó ṣe pé nínú ìsìláàmù náà gbọ́dọ̀ máa dúpẹ́ ní o nǹkan tí mo fẹ́ mú jáde bẹ̀ yẹn ni wípé ó jẹ́ kámọ̀ ìpé kan nínú ìwọ ó sì wà kí sí ìjà ìgbà yẹn lọ káwọ òkèlè bẹ̀ nítorí ọdún jáde nìyẹn. ìjẹ̀mọ́ ni bá kí káà ń sọ yìí àwọn kan wọ́n ẹsẹ̀ wọn mókè o ẹsẹ̀ yẹn kò gbọ́dọ̀ gbé wálẹ̀ bó ti wà ní ó ní ọjọ́ wọ́n ni wọ́n máa ń ṣe ṣe fúnra rẹ̀ ọlọ́run á pàṣẹ òun á láyà lọ́lọ́ ọba tó sì lè ṣe tó bá wù ẹ ló lé mọ́ ìyòrì ó sì kàn án lánàá o ó ṣe báwọn kan nígbà tí wọ́n wá gbé ní nílẹ̀ bàbá tó wá gbé ní nílẹ̀ kan ní nílẹ̀ àwọn tí wọ́n kọ́ lọ sí dáàbò tó ń lọ lọ́dọ̀ wa lọ́wọ́ nígbà tí wọ́n lọ wọ́n ni wọ́n tẹ̀lé ìfowópamọ́ kíkà àwọn ni wọ́n sọ ọ́ mi o nígbà tí wọ́n tẹ̀lé iṣẹ́ wọn sọ ọ́ pé nǹkan náà bá pàdé lójú ọ̀nà tó sọ̀rọ̀ wá sí mi. òní máa ṣe ó bẹ ọba tẹ́sí mọ́tò kan mọ́tò fún iná tuntun bọ̀ láàrin lọ́ọ́ máa ara wọn. wọ́n yóò rí ẹ̀yẹ yóò kú ní báyìí mẹ́lọ́dún wa sí ìgbà wá sí ọlọ́mọ sọ̀rọ̀ tó lọ́ọ̀ bọ̀. gbọ́ kí lọ́lọ́run wí. Lọ́pọ̀lọ́ rẹ̀ náà nínú Tó ló fi ti àwọn èèyàn lólè tó fi ọpọlọ ní. Ọpọlọ ní à. Ìyàwó èso lè ọpọlọ ní. Ọpọlọ là ń lò sọ́pọ̀lọ́ rẹ̀ ó pé ó pé ó pé jù náà lọ́jọ́ lójú tó láwọn lòdùbọ́lọ̀ sọ́lọ̀ lẹ́nu. ó láwọn akẹ́kọ̀ọ́ wọn lọ́pọ̀lọ́ wọn láàrín sọ́dọ̀ àwọn ọmọ lórí ni. ó ti sa pépà káàkiri láì tí ó sì ṣe àákú yẹn kò sí tí wọ́n lè kò lè kò lè lọ́dún mọ́. ó yẹ kú gbogbo ọ̀gá tá a bá ń rí wọ̀nyẹn náà ó yẹ ká máa bí lẹ́kọ̀ọ́ ni. kí lábàá kẹ́kọ̀ọ́ ومن لم كان الأمى أولى من الهدى وإنه المرء حبيب بعده وقل عزيزا أبدا لمن وعى وقل عزيزا أبدا لمن وعى غنما لم يؤ إبرة آجامه على الأمى أولى من الأولى Nígbà ní láàrin láyé yìí náà, tó kálukú wá ń fojú rí yìí náà, ẹni tí nǹkan àwọn ọ̀bá ti ṣe láǹfààní kọjú ọlọ́run ọba náà, àbájú kó sọ̀rọ̀ orí ìmọ̀ ìyẹn kọ́kọ́ lójú ó sì pẹ̀lú rí náà lómi rẹ̀. Pépé mọ̀nkọ́sà máa lámúyà òun sí máa yàrá. Káwọn yọ̀rọ̀ mọ̀ ọ́ bàtà dáa púpọ̀. Àdínà mọ̀nkọ́sà máa lámúyà òun sí máa yàrá. Ẹni tó bá ti ojú òun, tó bá ti jọ lórí. àdínáàù yóò wá sun má ìgbà tí ò rí yẹn yóò sun má èyí tó rí yóò wá fi wọn o yóò fi lè máa mọ̀ bó ti ń gbéra wọn. torí ayé wa máa ń lò iná ọlọ́run ni ìwà tá ra wa ń o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbéraga nígbà wọn ìgbéraga níbi ká gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́wọ́ bá nípa láti rí i ọlọ́wọ́ sọ fún wa pé kàlá òye kó ilẹ̀ èsè yín èsè yín pẹ̀lú gbogbo ńlá ṣe sáàtà yín dọ́gbadọ́gba sáàtà yín láwòrán tó wù wá pàṣẹ kò ká sí fún un náà bíi sí ẹ̀sùn ọjọ́ kejì àlìbí àmọ̀ nírọ̀ ni ẹni kò sì jíjẹ́ bẹ̀. èmi máa wá gbọ́ àwọn àrùn yíyé pẹ̀lú òye sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta kàtánì. sẹ́yìn ó wà lóòótọ́ àìsàn àwọn ọmọ ọmọ kò sì ń jíjẹ́ ọjọ́ kejì àlìbí àmọ̀ kankan àwọn ọmọ bẹ́ẹ̀ ló lọ kò sì jíjẹ́ àlìbí àmọ̀ kankan. lẹ́yìn tó ṣe pé bàbá ti kú canali àádọ́sí kankan ẹni kò sí kankan àwọn àkáǹtì ní àwọn ọ̀sán ẹgbẹ́ kò sí lóòótọ́ àmọ́ ìwà ọwọ́ wọn ìwà ọwọ́ wọn àti ṣe wọn náà kà yí pé lọ. ìwà ọwọ́ wọn ó júwe wípé wọn àgbà bá kú tó má gbà bá kú ni ó yẹ kí wọ́n tún jọwọ́ wọn dé láti lè máa júwe wá ẹgbẹ́ mi pé kí ni àárọ̀ kó jọ mọ́. bẹ́ẹ̀ ni eléyìí ètò ìfẹ́ ẹ̀kẹ́ ìjọ takò ìdí tí wọ́n ti wọ́n náà takò àwọn bàbá tó ń wà ládàá àbá sọ̀rọ̀ ìdí ìdílé nígbà àwọn àbá dáadáa ó ní لدون الموت وبنوني الأراضي فما فوضى ترابي لا ترابي كذلك قال خير لخالق الشرى صبور الله ذو الأمر المجاب أمر شوق لعينه المنايا

شراب من سرابي فقد صلب شراب من سرابي وما طيب الحياة بغير ذكري ولا حسن كماء ولا ذئاب فنسقي الصبر ذي آلاء وحسن تراك وابق حسنه ثوابي àbá ń tẹwà ìdìbò àìbá àbá ní ìlú èdè mọ́wó ẹ máa bí ma ẹ̀ ń kú lọ náà àbá ẹgbẹ́ adọ́wọ́ parẹ́ ìbá àlùlẹ́lẹ̀ fẹ́yàwó rẹ̀ wọ́n máa fẹ́yàwó jẹ náà lọ ẹ̀ ń kú lọ náà ni ó kálukú kú lọ náà ni àwọn kálukú kú lọ náà ni àbá ìjẹ́ sọ wọn àti ẹbí fẹ́yàwó wọ́n lọ fẹ́ lápẹjú ẹlẹ́ ni àwọn èèyàn fi mẹ́rin kan ó kálukú dúró lọ́jà wọ́n wọ tẹ́gbí ẹni tí ń lọ roadblock ẹni tó ń lọ orítọ̀ ọ̀bẹ̀lẹ́ ẹni tó ń lọ ìlérè ó kálukú wá dá mọ́tò dúró lọ́jà ẹni tó pèlérè pèlérè lẹ́bí ṣe ẹni tó pèrò blọọ̀kù pèrò blọọ̀kù lẹ́bí ṣe òun náà ẹni tó forí la ọ̀bẹ̀lẹ́ òun náà wọlé ẹ dákun jàmá ẹni tó pèrò blọọ̀kù wọ́n bá débi sí lọ ẹ dákun yóò sọ̀kalẹ̀ àbí òní sọ̀ọ̀ ọjọ́ ọkù tiẹ̀ náà nù. ìjọba ti dé tọ́ba ti dé gírèsì ìjọba ti dé gírèsì bí tọ́ lọ ó sọ tiẹ̀ náà lè. àdé lidul mọ́ tiwa mi nù ní ilẹ̀ àrọ́ bí ẹ. Màmá bá òkò tùrọ̀ bèbí láà tùrọ̀ bí. Ẹ máa bí ma, ẹ kú lọ náà ni ẹ̀sìn máa kọ́lé kalẹ̀ ẹ̀sìn kọ́lẹ̀ náà tó padà orí lọ́kẹ̀lẹ̀ àbí ní ìfẹ́ fẹ́ẹ́fẹ́ tó kọ́ báyìí tó gbé padà wo náà kódà ilé tẹ́lẹ̀ mi lọ́jọ́ lójú lánàá wọ́n padà bí lẹ́kùn nìfẹ́ ilé mi gbà eré òwò eré ọ̀kọ̀ọ̀bà kọ̀bá ò ní mu mọ́ ẹ̀ka ẹbí lẹ́ẹ̀jọ ẹbí lẹ́kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tó ní. bẹ́ẹ̀ sì ni lánàá kódà alẹ̀ wá wo nílé òun kí tóṣe yàwá wò ẹgbẹ́ yàwá wò kò tó kàn àbí

torí ìdí eléyìí a máa bá ọkọ̀ tùwárì ìlàkú ọdún kó tí fẹ́ lókè ìyẹ̀fẹ̀ náà ìyẹ̀fẹ̀ náà yọ padà lọ gbogbo agbára yìí náà lágbàdà lọ. Àbàdù wa ni kàdáàlì kàkọ́ lákọ́ ìlú lè bá a lè tètú wa. Ànábì ló sọ rẹ̀ o. Ànábì ló sọ Ànábì ti bí nìyẹn. Rasulullah. Ànábì wa tó kú ti ọlọ́sọ̀rọ̀ rántí wa. Dole amúrú ni mo ẹni tó ṣe wípé abẹ́rẹ̀ lẹ́yìn kí ọmọ dá lóhùn tọ́jú bá dàtẹ́ bá tó kópa ìyẹn ìfún lẹ́yìn ká máa tẹ̀lé o abalẹ̀ màmá rí oko láyé àti bọ̀tà gbogbo tí mélòó kèmí lọlẹ̀ pátá lè ní màná ya ní ọkàn wàgáyà tó kólé mọ́níkì lè ṣe áàbì gbogbo ọlá pátá bì ní lọ́pàá lọ́rẹ́ yìí bọ́lọ́lá wò tó mẹ́ bọ́lá bọ́lọ́ ẹ̀ bọ́lá tó yára ẹ̀ kí ló yí ó ní máàlíkà lè mọ́líkì tó ti lè mọ́líkà máa ń dàdá wàdáńtí ó lè mọ́líkà ló máa ń dàdá wàdùnrínú máa ń dàdá wàdùnrínú máa ń dàdá bí ẹni dàlẹ́ fáyé إنك على كل شيء قدير. Ọlọ́run bá àlejò ọlọ́run ní olóhùn nìkan lọ́lá ò lè bọ́ lọ́wọ́ òun láéláé ọlá tí wàá bọ́ lọ́wọ́ rẹ tó fi gbàkọ́ wọ́n lè gbọ́ láwọn lè gbọ́ láwọn lọ́wọ́ rẹ ẹ̀mẹ́ ẹgbẹ̀ táwọn ẹ̀nà gáyà mẹ́rin bá tó ń yọ wọ́n yọ kó ló kẹ́kọ̀ọ́ ọ̀fán àròbìnrin náà bá yàgbà ayòbá ọ̀fán àròbìnrin kékeré ọ̀fán

kọ́lá lórílẹ̀-èdè táwà yìí àmà ká méjì sí mẹ́ta ní pẹ́jẹ́ǹtì jẹ́ bàbá rẹ̀ ti gbogbo mọ́tàlá àti táyé ṣọ́wà mọ́tàlá lọ́jà nìlẹ́ yìí àti táyé orí pẹ́jẹ́ǹtì àlọ́ ọ̀gá àti abẹ́ẹ̀kọ́ Abata bàbá lásọ̀rọ̀ nígbà náà súnlé lórí lórí ipò ni wọ́n kú sí ìhàbẹ̀ kan ni bàbá bàbá jẹ́jẹ́ ṣé òun náà yára jù bọ́lá náà kú sí orí pẹ́sẹ̀ntì náà ni wọ́n kó orí kó ipò nílẹ̀ náà kú sí àwọn àdílẹ́ sọ́lámù yóò

tí wọ́n sí pẹ́pẹ́ ní. ó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa. a sì sí ẹ̀lẹ́kẹ́ gọ́ọ̀nà tó kúrú pé àwọn òkúra fún lọ́la ó jáde láyé ní nàìjíríà wà nílẹ̀ wọ́n ti pẹ́ lọ́dún sí gómìnà àpò kíkà tó ẹ̀jẹ̀ ti gbìyàn bọ́ wọlé wọ́n àti ìgbòrò ayọ́kọ̀ làbí ìdájọ́ òkúra fún mílíọ̀nù náà lọ́wọ́ àbújá wà lọ́dún sí sọ yìí àyíká òkú sọ̀rọ̀ ẹ̀ mọ́sálásí dáadé sí làwùjọ àtàlọ́kọ̀ sàdúrà fún gómìnà òun. yẹ̀mọ́ àníṣẹ́ níta àbá ti ń gbọ́ tójó dodo níta àbá ti ń rí tójó dodo kápá wà sí mọ̀ nìyí. wọ́n ní àlàákìlù mọ̀nísà ọ̀dà lè bọ́ yìí. àlàákìlù mọ̀nísà ọ̀dà lè bọ́ yìí. ó ń la ká yéèyàn òun lẹni tó rí ọmọ làkejì rẹ̀ tó rí ìkẹ̀kẹ́ látara rẹ̀ tó wá gbà wá àti látara rẹ̀ ah, kí ni náà kẹ́kọ̀ọ́ látara ilé yìí. ẹja máa kẹ́kọ̀ọ́ látara ń dárí àti látara ń dá gbọ́ ẹja lọ mọ̀ ní pé àti mọ̀tán gbogbo wa ikú náà ni àpín ọlá sì ní yọ padà lọ àdékáwọ́ lọ́nú ọlá gbogbo ọmọ ènìyàn tó ń fẹ́ láyé pátá ẹ lọ mọ̀ ní pé ọdẹ kú ni wá tó ń ṣe wá ń gbogbo ògbà.

ẹ̀kọ́ tí wọ́n sọ ẹ̀fẹ́ ilẹ̀ ìjẹ̀dì ṣe ní tuntun méjì máa bá ní kíni tuntun méjì òun náà ní òru àtọ̀tán ìdá máa ń bá ó láyá tó bá ti ń pàṣẹ fúnra wọn aláàjẹ̀dí dé lórí pé wọ́n ti ń dọ̀tún náà ni ó máa rí lójú wa àwọn ọmọ pé àà àtúntò tó lè báyìí kódà ẹlòmíì nǹkan tó yé bẹ́ẹ̀ lónìí ẹ̀hẹ́ ẹ̀ sí congratulate ni o. <laughs> mo tó lé tàbí lórí o mo ń lo bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ níta ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀dì náà o wọ́n tó ṣe bẹ́ẹ̀dì ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀dì náà o tó ló ń kú lọ díẹ̀ díẹ̀ nu o olé kàbí wù nígbà ọjọ́ ẹ̀kọ́ ọ̀sán ni pé ọjọ́ òkú rẹ̀ tó níka bẹ́ẹ̀ tó wí nìyẹn àbẹ́yẹn lé bọ́tí wúyọ̀ àbẹ́yẹn lé bọ́tí wúyọ̀ ó kúrọ̀ là ń pa ẹ̀ yes àbẹ́yẹn ó lè rẹ́bì wọ́n bá lẹ́yìn kájọ́ tó kúrì ọwà lọ wọ́n lẹ́yìn kájọ́ kan ní kílẹ̀ gbónúgbó òkúléwé ìgbọ́n gbónúgbó yóò kú o gbónúgbó òkúléwé yóò tẹ́kẹ́lẹ̀ ó bá àwọn àbúkárí gbogbo ọ̀gàgà wọn yẹn náà ó bá ọ̀pọ̀lọpọ̀ tó kù kò sí lẹ́lẹ̀. torí ìdílé òun dọ̀tún ní gbogbo ìgbà ní títí wá ń dọ̀tún yẹn àdìníyá onílílá òun fún wa mọ́ ogbó náà ni o òun tún bá mi fún wa mọ́ ogbó pàǹgó lọ ni o. ìwà ìwà ọlọ́ọ̀bà àlejò Àlùkáàdì mú ẹ̀yìn à ń fi ọjọ́ gbèdé àlùkìyàmọ̀ nírọ̀. Ẹ̀yìn fi ọjọ́ Wọ́n sọ lẹ́nu jù tí wọn sọ pé kò sí. Káwọn àwọn wọn sọ pé kò sí. Nígbà tó àǹfààní kó tó sọ àbúrò. Lọ́wọ́ ní ìgbéra ولا أبوك ولا أم ولا نسب أبارك الله الله أبارك الله القيامة ọjọ́ gbèrè àdìsí àmà mo ní ìrànkan tó lè dà méjì òsì lọ́nà mo ti fún bàbá tó yanjú òsì o. kò sówó ń jọ́nà kò sọ́mà. bàá bẹ òjò ti jọ́ ní kòtò kò lè dáhùn jọ́nà o. ìran mi ìdílé ti di ìjọba tó bá wò lè náà o. ẹ tó wá gbọ́ àwa ni wàdó máa tòlé kọ́bù kò sí lẹ́yìn làtàlẹ́ ẹ̀rí sí wàdó máa tòlé kọ́bù kò sí lẹ́yìn làtàlẹ́ ẹ̀rí sí. gbogbo ẹni tí ọba ti nù láyé lọ́kùnrin àti lóbìnrin ti àti oníyàwó hmm? ọkùnrin tó sì ra nù láyé tó mẹ́yàwó wọlé ọjọ́ tó mẹ́yàwó yẹn tó sì fàgbé mọ́ ìgbàgbé ní ìgbà àkọ́ ẹgbẹ́ aláàbò tó wọlé ìgbẹ̀rẹ́ ìdúrà àwọn yẹn wọ́n máa jó àjò bẹ́ẹ̀ àwọn lọ́wọ́ gbọ́dọ̀ ni ẹgbẹ́ tó kọ àti àwọn àwọn ilé gan kò lè lè ríra wọn ọkọ̀ kù lọ́tọ̀ ìyàwó kan tó wọ́n ti tó fẹ́ para wọn wọ́n lànà náà wọ́n ti lànà tẹ́lẹ̀ sọ ẹni tó ń máa pẹ́ títí kọ́mẹ́lẹ̀ kọ́mẹ́lẹ̀ wá sí kakúrò mi pa ogún ọjọ́ kí ló lè dé ọgbọ́n tẹ́ ń gan gbogbo tẹ́ sọ ọkọ̀ mọ́ gbogbo ẹ̀ dáadáa tí ló ti tẹ̀sí wà lẹ́yìn rẹ̀. tó gbé kẹ́lẹ́ òun fẹ́ tí gbẹ̀gbẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọmọkùnrin náà òun náà tún gbẹ̀gbẹ̀ rẹ̀ láti rẹ̀ ẹni náà pé kíkẹ́kẹ́ ìlú tẹ̀lẹ̀ ògbón tí wọ́n bá wọn ṣe jọ yẹn wọ́n ti dé pẹ́pẹ́ wúlò wá. kò sí kẹ́kẹ́ lọ́ ẹni tó lọ jẹ́ sí bí wòwò ṣe ń bẹ́ẹ̀ yìí ọjọ́ òun mẹ́rin ni ọjọ́ yẹn mẹ́rin kàdé ni lọ́pọ̀ ọ̀pọ̀ mẹ́rin kàdé ni lọ́pọ̀ rẹ̀ àwọn ọmọ gàdé mo ti jẹ́ mẹ́rin kàdé mẹ́rin kàdé ni bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ ẹ máa ti gbọ́ ọdún kàdé wọ́n kàdé lọ́wọ́ nígbà tí wàá fún ọ ọkà tó lọ́yà lọ́wọ́ ayé ìjọ tí láàárọ̀ òkú máa wọ̀ ní ọjọ́ òun mẹ́rin lọ́dọ́ làwọn ẹ̀rọ láti lẹ́sí lórí ìṣẹ́yìn àwọn èèyàn ọ̀pọ̀ tó ń hùn márùn bá àwọn tó ń hùn márùn ni òun lákòókò padà tó ń hùn kò ní jẹ́ kí nígbà tí kí ẹnì tó ń sunkún òun fẹ́ máa rẹ̀ kò jẹ́ kí ẹnì tó ń sunkún òun fẹ́ máa ṣayé ẹnì tó ń sunkún òun fẹ́ wọlé ẹnì tó ń sunkún òun fẹ́ gun mọ́tò ẹnì tó ń sunkún àbí ẹni ẹgbàrá ń mọ̀ ẹgbẹ́ sì ní ọmọ bẹ́ẹ̀lẹ̀ ẹgbẹ́ owó skul ní ilé títí àbọ̀ tó ń jírí jámara wọn jámara wọn káàkiri kó lówó skul rẹ̀ sáré wọ́n tún wá pé ó ẹgbẹ́ orú irú ọmọ ìyẹn ó lè láyé ẹ̀ àwọn bẹ́ẹ̀ ọ̀dọ̀ owó rẹ̀ ni wọ́n fẹ́ irú bàbíjẹ́ tọ́nà yẹn lè wà ọgbẹ́ tí wọ́n já sí lọ́kàn ẹ dákun kí ló lè wò ó kò sí tó lè wo ọgbẹ́ yẹn ìgbọ́dá lọ màá kó gbogbo tá sọ yìí gbogbo tá sọ yìí àmẹ́bí màá ló kálukú ọjọ́ yìí náà ọjọ́ ìlànà ìjà máa ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọjọ́ tó kálukú ọ̀rọ̀ ìṣẹ̀fẹ̀ tiẹ̀ náà mẹ́rin àmẹ́bí sọ̀rọ̀ bá wà ní mọ̀sẹ́lá nígbà tí ìṣẹ̀fẹ̀ wọ́n ní aláwọ̀ fún ọmọ ayé gbọ́dọ̀ bá wà ní òkèlà fọ́ọ̀lù ẹ̀mí ni àtẹ̀lẹ̀ ìwú náà má nílẹ̀ mú ǹjẹ́ ẹ̀mẹ́ ní tẹ́ ń pè ní aláìkòfẹ́lẹ̀ aláìkòfẹ́lẹ̀ táyà ìgbáyà mọ́tò àlùmọ́kì àbá máa fi kò sí fún ẹ̀sùn wà ní kò sí fún ẹ̀sùn yorùbá náà àbá máa tó pàtàkì wà ẹ̀yìn bàbá ẹ̀ bàbá àgbọ̀dọ̀ tó máa ń tọ́ àwọn alága máa ń gbèsè nígbà àbá ti kọ́ àti òsì fún ẹ̀sìn alága máa ń gbèsè tí òsì kẹkẹta tó tẹ̀lé. àná ti ṣe ìrẹ̀lọ́ àwọn bàbá àwọn bàbá ní àlùkùnkùn yìí náà máa ń lájẹ́lẹ́ àmàlàwò wàlá màkà dáhùn bàbá gbọ́ yọ̀pọ̀ àwọn òfin tó lówó lọ́wọ́ tí àwọn òfin òun wọ́n mọ̀ wá pé ẹ̀mọ́ tí sọ́wọ́ kàrí ìsàlẹ̀ ẹ̀mọ́ wọ́n ti láti sáláàdì ní ìjọba àgbọ̀n ẹ̀kọ́ fún mi ní ẹ̀wà bọ́ta ní ìṣẹ̀lẹ̀ pé kò sí ìsàkànà ó fẹ́ gẹ́nẹ́ ẹ̀pẹ́ yóò náà ní ọ̀nà àríwá náà láti ìwà ọ̀ lẹ́bi ní ẹ̀yin sọ ábà mi ẹ̀nà lè mọ́ kùlẹ̀ sàmì òmàdì ẹ̀nà lè mọ́ kùlẹ̀ sàmì òmàdì ẹ̀rí òní mú ẹ̀sìn alága máa gbèdè tí ò sí ìsànkà nínú kẹ́ẹ̀mí inú ìjọ mi máa ń yá sí yáwó mẹ́rin kìyàmọ́ ní ìlú sọ̀lá òun lẹni tó yẹ pé ní ọ̀gbẹ́dà lè kìyàmọ́ ó kí hù ó ìran ẹ pé o yóò dé pẹ̀lú òrùbìlà kódà wàtìyà òun náà ń bá bàbá rẹ̀ ti gbà rẹ̀ yóò wàtìyà kódà olówó tó ni ó fi yọ sàkà àrẹ́bìnrin sùnmọ́ta wàyá sí kọ́dí sàtàmà ààrẹ ṣùgbọ́n bàtí ń fẹ́ láyé Èkú ọ̀rọ̀ ọlọ́run sọ. Láti ètò lọ́ba làkejì lórí òun. Ọ̀rọ̀ ọlọ́run pọ̀. Iṣẹ́ èpè títí ilé ewu. Àtẹni tó tàbẹ̀ tó tẹ̀ gbogbo ìrà ẹ̀. Wà kọ́ sábà áádá kò gbọ́dọ̀ rí ẹ̀dá ní ẹran nù. Ẹ̀dá àwa tó ní. Ṣé kó gbọ́dọ̀ rí ẹ̀dá ní ẹran nù ni? Kí ni túmọ̀ rẹ̀? Túmọ̀ rẹ̀ ni wípé òun ọ̀gbọ́dọ̀ tàbí ní pé bóyá ọkùnrin ká àtòbìnrin ìtàn kọjá lọ ètò òwò alẹ́ ní ẹ̀nà nìkan ah! àwọn ọmọ yẹn ọdún ẹ̀rọ ìlú ó ó ó pa náà kódà ìyẹn nìkan kọ́ á dà á dá owó eléyìí ọjẹ́ lọ́nà lọ́rùn ìjọ́

ọ̀wọ́ ẹ̀ nílọ́kílọ̀ níjọba ọwọ́ àwọn mọ́tò kan nígbà ọdún mọ́tò yẹn lọ fún mi. kí ló máa rọ̀jọ́ ìjọba ní pé ọlọ́mọ ti tún fi ìka ìtún lọlẹ̀ díẹ̀. ẹ̀ka abákọ̀ọ́lọ́ lẹ o ọ̀rẹ́ tó kú ká onímọ́tò ni wọ́n ẹ̀sẹ̀ sílẹ̀ báyìí ọkọ̀ ọlọ́ọ̀ká sàánú ẹ̀ dé ọlọ́ọ̀ká sàánú ẹ̀ lọ́lọ́wọ́ ó ní nínú tó tẹ̀lẹ̀ lójúmù òun lọ́hùn olóbìnrin nìkan bẹ́ẹ̀ èèyàn mẹ́ta ọkùnrin mẹ́ta ní ọkùnrin náà nínú àwọn tí wọ́n tó àwọn àwọn mẹ́ta ní ọba láti gbọ̀ lóyún. ó ní wá tijọ́ kan ẹ̀ nígbà wọ́n lò ọlọ́run kan wọ́n wá ọkọ rẹ̀ pé ó fẹ́ di owó láti kó lálẹ́ láti kó owó wọn lọ́wọ́ tó kú ìyàwó ẹ̀ ni ọ̀nà ẹ̀dá kù lọ́wọ́ tó lẹ́bẹ̀ tí ẹ̀dá kù olúlẹ̀ wọ́n tà sọ ikú wọn bà wọ́n ní obìnrin yìí gbọ́ obìnrin kan pariwo ojú àná ẹ̀dẹ́ wọ́n ti lẹ́sìn kẹ́kẹ́ o ó wọ fún síbi ó tẹ̀wọ̀n lọ́rùn fún ọwọ́ àti ó wọ òwúrò fún ọmọ o wọ́n ti lọ́wọ́ wọ́n lákùnrin wọ́n ti sọ pé bó ti sọ̀rọ̀ yẹn báyìí wọ́n ti ju bọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. Àbẹ́yìn lọ, wọ́n ti dégẹ́nẹ́, wọ́n ti gbé ìgbàgbọ́ bẹ́ẹ̀ ha Ó ní kékeré ló ń pè é. Àwọn àgbàlá mi ni onye kó wà ní fún arábò kò gbókùn. Ó ní kó bá ni. Ojú ẹsẹ̀ náà ni ọlọ́run kàn ń káwọ́ wá tí ò bá lọ jẹ́ sí wíkà àdéhùn gbogbo láàrin ọlọ́run àtàlẹ́bí kò wọ́n ní ayé ìwà ìmọ̀rẹ́. àti dáàbò kọ́nà ó kó agbóhùn ẹ̀fẹ́ pẹ̀lú táwọn yẹn pẹ̀lú táwọn yẹn arákùnrin kan àwọn kojú bá ti àwọn ẹ̀bẹ̀ o. ẹni tó sọ́ni ti ta o. àwọn èèyàn ní ọkọ̀

wọ́n láwọn tí àwọn tí wọ́n dúró títì táwọn àti àwọn tó ní pàtì àwọn táwọn tí ó ń jẹ wọn pàtì àwọn wọ́n ní bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ àgbájé yọ kàn án dé pẹ̀lú mọ́tò yìí wọ́n ti pàtì máwọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n láwọn ní ìdájọ́ bá wọn àwọn àwọn àwọn àwọn ẹ̀tọ́ àwọn ṣe máa jẹ́ ìfẹ́ tó wà ráhùn. wọ́n bá yọ ilé àmàdáàmù jáde káàkiri náà pèsè àmàdáàmù. wọ́n yà yọ jáde lọ́nà táwọn létí. àwọn ẹ̀yà àkọ́fẹ́ àwọn kí ló tún lẹ́yìn náà wà kọ́fẹ́ ẹ̀ àwọn òde tábù kankan mọ́ yín ṣùgbọ́n táwọn akẹ́kọ̀ọ́ mi ní pé àwọn òde omi àwọn kan máa wí àwọn òde kankan mọ́ yín ìṣẹ́ ìlọ́ba àwọn àti ìṣẹ́lẹ̀ bá wọn yìí wọ́n ti ẹ̀kọ́ pé ṣé káwọn náwó ẹni àti òní káwọn ṣe láti ìlú àwọn pàtó ojú àwọn lójú àwọn ọmọ ti lọ mọ́ àwọn ọmọ ti tí àwọn ti kú òmọ́ àwọn ọmọ ti láwọn lọ àwọn kàtà ti pé mọ́tò kadà yìí ń gbà ní yítọ́ọ̀nù ní yítọ́ọ̀nù káàkiri àwọn ọmọ tó yítọ́ọ̀nù bí àwọn táyì pé nígbà tí wọ́n débi kan wọ́n bá ní wọ́n bá bá wọ́n dẹ̀ di aṣọ lójú àwọn ọmọdé káwọn bọ́lẹ̀ pàtó àwọn bọ́lẹ̀ àwọn rí pé inú géètì ńlá kan ni wọ́n ti géètì sílẹ̀ géètì ńláńlá àwọn àwọn náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ padà kò wàhálà àwọn àwọn àyà àwọn obìnrin lọ́mọ yìí ìgbọ̀nsẹ̀ tèmi pé ẹ̀rí ẹnìkọ̀ọ̀kan yìí fílà yẹn ẹ̀rọ owó fílà kọ̀ọ̀kan translate náà làá bẹ́ẹ̀ yìí translate owó kọ̀ọ̀kan rẹ̀ ó dẹ̀ ti ní owó tó kálukú ní àwọn òfin owó ní àwọn òwò àmọ́ bá rí bẹ́ẹ̀. arákùnrin yẹn arákùnrin yẹn tí ń sọ fẹ́ ní tó bá bẹ́ẹ̀ ni fẹ́ ní ẹ́ ó ti di èèyàn àwọn ìmọ̀nù fílà kọ̀ọ̀kan láwọn kan sí ìgbẹ́ wọn káàrin mọ́ wọn síbẹ̀ táwọn tí a kan tó sì máa lórí. ìjọ tún kàmà ní pé òun mà pé ilé ìjọsìn àwọn kan ni gbàdúrà ẹwé wa ilé ibi tó máa ń kéde ìjọsìn àwọn kan ni àmọ́ ti tó wá wà àwọn olùkọ́ olùkọ́ wọn ti ká lọ́wọ́ àwọn ti parí sẹ́fẹ̀sì àwọn sẹ́fẹ̀ àwọn olóòótọ́ wọ́n ti èyí tí sọ yẹn lẹ́yìn ìwé abí ọdún ó sì fi tóun sọ tí ó ti ń pọ̀ dára ẹlẹ́dẹ̀ wá balẹ̀ lórí ẹ̀dẹ̀ wá lé pé yé àgbákò tẹ́. mùsùlùmí tẹ́rí àtàn pa ìbòmìnà ní kó máa tí ń ṣe wáyìí pọ́blẹ́mù wa náà àwa náà la fà á. ayé ìdí ìṣẹ̀lẹ̀ káàkiri ó kálukú náà ló ní pọ́blẹ́mù tiẹ̀. gbogbo ohun tó kálukú náà wá ní fọwọ́ fa wàhálà ìyá tọ́mọ̀ tó kálukú náà nìyẹn. gbogbo ẹ̀ ayé ló kálukú ti ṣe tiẹ̀ o. gbogbo ẹ̀ tó wá jẹ́ mùsùlùmí tó bá ti dẹ́rù káàkiri yìí wò. àbẹ́bí ni irun wọn mú fún ìsìn wọ́n ṣe tó ó kírun lóòótọ́ ó pàwẹ̀ lóòótọ́ ó yọ kàkà lóòótọ́ ìfẹ́lẹ̀ èkú ni ọ̀pá ọ̀sìn náà máa yàn ń jowó ọmọ àgbà kejì rẹ̀ lọ́nà ìtọ́ apààyàn tó lò ní àga ìjẹyàn lẹ̀ ẹ̀rù ní àfìyàjẹyàn tó bá ti lágbára tó nípò àtọ́wà ní ìfẹ́ka àfìyàjẹyàn bó ti wù ú àrẹ́mi tó wá jókòó ẹ̀rì ìyá àmọ̀ yóò rẹ̀ ṣàyú tí a dá mínú ní àgbà náà sì yí ẹwà ní eléyìí tó kú eléyìí tó sọ òkúrọ́ tọ́pọ̀ a máa jẹ́wó rẹ̀ wọ́n mọ̀ wá pín dáadáa rẹ̀ kó kálukú wọn. Àyí ń fà àgbà náà alẹ́bí ń dáadáa rẹ̀ wọ́n tó wá tán pátá. Ṣẹ́bà pé kan pé aládàá wọn kí ọ̀gbọ̀n kan tẹ̀lé bó ṣe yín <laughs> Dáadáa rẹ̀ ti tán tó ní ó sì tún àbí wá àtàtọ̀ yìí kò sí ìṣẹ́lẹ̀ tá wọ́n máa ma mú ó fi dàbí àtọ̀ yà rùn wọ́n máa wá mú nínú àbúrò tí ó ń fa ìdá fún yìí àbúrò àti wọ́n wá tó ti àìdá rẹ̀ tó yóò padà wá fún òbí lọ́rọ̀ yóò padà fún òbí jẹ̀mẹ́ ọlọ́wọ́ bá òbí wá Kàlá kàlá bá tún láti mú níbi tí àwọn yìí ń kọjọ́ pé jàrìdì á mọ̀ ní ọ́. Wà iná lè ikú láàbìlì yẹn. Wọ́n sì ní gbogbo yín pátá láti yan àwọn tí ń sọ yín láti yan wọ́n sì yín. Àwọn tí wọ́n wá ń sọ yín ọ̀hún tí wọ́n máa ń kọjú kọ̀ọ̀dúnrún lọ kọ̀ǹtíńdà lọ àtúnwọ̀sọ̀ kan máa ń rí ijó ní ọ̀sán labá débẹ̀ onílọ́rù kan ní sàwùrí ọ̀tọ́ sí ìjọ náà mọ̀láwákọ̀rin kan ọbẹ̀ tí ọba lónìí ó wá ń sọ fún wa wípé òun ò ní ṣe ní kàbí tí kọ́lẹ́rà ní ìgbọ́sọ́ bí náà ìgbàwó ò ní gbé nípa bí kámẹ́rà wà àbí ó ti kámẹ́rà wà náà ẹ̀fẹ́ ó dọ̀tí kọ̀ǹpútà nìyẹn ẹlẹ́kọ̀ọ́ tẹ́ mọ́ bà mú pé ọ́sà ìdá àwọn mọ̀láìkà yóò gbé lọ́jọ́ ìjà lọ àwọn kọjá akọ́mọdé lọ́jọ́ wọn ọ̀ níbo wọn ò lé lọ́jọ́ ìjì wọn ìrámú láti rí alákọ̀ọ́lẹ̀ ni wọ́n ti tọ̀ wá tó wù yọ. ọ̀rọ̀ ni kó kó báwo bá ti ti sọ eléyìí ọyẹ kéde ronú ọyẹ ọ̀nà òru ọyẹ ti wọ́n ti tẹ́lẹ̀ ká ń gbé ọyẹ tẹ́wọ́ sí ọlọ́wọ́ yìí ká gbọ́ ọ̀dí lẹ́nu káwa náà lè wà nínú àwọn ìjọ àkọ́kọ́ tọ́lọ̀ ọba àlejò ọlábẹ́ fún àwọn èèyàn yìí pẹ̀lú òkú ọlọ́run kọ́nà kó ṣe ká tó máa ju ọjọ́ mẹ́jọ lọ àwọn tá a bá ní rọ́pà nínú ìta ní ẹ̀mí lórí bá ara fẹ́ ṣe ìṣà ẹ̀díkà bìtọ́kàn ẹ̀tọ́ lọ́ba mú lágbára òun náà ni ìgbàdìgbò ní mọ́sálásí ìgbìdì tí wọ́n ti fi ìròyìn náà láàrin ọjọ́ mẹ́wàá tí ó kàn gbọ̀n àmọ̀dọ́ọ̀nì àlẹ́bí náà máa ń jílẹ̀ lójú ayé báwa náà kà ní wá orí a lè pe yóò rọrùn fún wa àdúrà lẹ́yìn lásòkè kọ́lé nígbà táwa mọ́sálásí tí wọ́n á bẹ̀rẹ̀ láàrin lọ́wọ́ lẹ́yìn lásòkè kọ́lé àlẹ́bí ti ká ẹ̀tọ́ bá ti ṣe tó ti náà nígbà bẹ́ẹ̀ ó ti dáàbò ní ọlọ́run tọ́lọ̀ ọba ìbá sọ pé ẹ̀ ìdàgbàsókè kọ́sírí wáyé òun ní àìsàn ẹ̀rì òun lé látọ̀lọ̀ kọ́sírí tó bá ti kò ń bẹ́ẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù tí ò sí lẹ́yìn látọ̀lọ̀ kọ́sírí rẹ̀ èèyàn ti di ẹgbẹ̀rún oṣù sí lọ́wọ́ lókò sí lẹ́yìn látọ̀lọ̀ kọ́sírí lọ́wọ́ lókò lọ́wọ́

ọwọ́ alẹ́ jẹ́ ọlọ́lá ti ìtàdúgbò yín lọ́jẹ́ ti dín náà táyé ẹgbẹ́ wà àti tọ́ba wá ní ìkàlọ̀ tí ọba wà ní tòsí wa abẹ́lọ́ba àti ọ̀dà kọ́lọ́ kọ́lọ́ àti ọ̀dà pẹ̀lú gbọ́dọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ wọ̀nyí náà ni ọ̀gá wa náà láàyè láti ṣe ìtìkáàbù àròkútọ̀ ìtìkáàbù àwa lání. ṣé ẹ̀wọ̀n lè dáhùn sèyí àti àwa tí wọ́n ti láàbù àmà àwọn ìdílé náà sáǹpà nílẹ̀ ìyóò lè ṣe káwọn ní olórí wọ́n ti lọ́kàn náà ni àwọn náà lè ti lọ́dọ̀ wa mọ́tàlájú kí wọ́n ti lọ́dọ̀ wa mọ́tàlájú lọ́dọ̀ wa náà abẹ́lẹ́ bá tààrà náà ní kọ́lọ́ fún báyìí wa sọ́kọ̀ bá wà láti fi hàn mọ́tàlájú wa láti wà sọ́kọ̀ sẹ́yìn àti wà ní ìlú padà tẹ̀síṣàlì ìsìlámù. àdéhùn àdéhùn fàlà tẹ̀síṣàlù àdéhùn àdéhùn fàlà tẹ̀síṣàlù وأنتم إلى ربكم ترجعون ẹsẹ̀ mi tó mú wa ẹ máa ta àbòsí ẹsẹ̀ mi tó mú wa ẹ máa tó òògùn jù wọn ìdílé ọ̀dọ́ lọ́hún la ó padà sí ìdílé ọ̀dọ́ lọ́hún la ó bọ̀ sí ẹsẹ̀ mi tó mú wa ẹ máa tó òògùn ẹsẹ̀ mi tó mú wa ẹ máa tó àbòsí máa torí ọ̀dọ́ lọ́hún la ó padà sí torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lámúpa àbọ̀ sí ọjọ́ ìlọ láti òní ọjọ́ ìrìn ìbéèrè